به وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nábì Muhammad sallallahu alayhi wa sallama àbẹ̀lọ́ ọ̀hún kọ́lọ́n kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì àti gbogbo mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ àbẹ̀lọ́ ọ̀hún àlékún ìyọ́nú ọlọ́run àlékún àánú ọlọ́run kọ́lọ́n kó ṣe fún àwa náà àti gbogbo àwọn aráalé wa àti gbogbo àwọn jàmáà àwa tí a wà nínú mọ́sálásí àti gbogbo àwọn ìyá wa tí wọ́n ń gbọ́ wa níbi ibi tí wọ́n ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí àwọn bàbá wa ìmáàmù kọ́láwọn kọjọ kí á rí wọn pẹ́ kọ́láwọn kọjọ fún ẹlẹ́sàn rẹ̀ àní àwọn èyí tó dá àbẹ̀lọ́hún kọ́láwọn kò fi bá wọn lò láyé àti lálẹ́sẹ̀ yàmà àwọn náà tó sàdéhùn pé nínú tíra mọ́tònà rìsálà ìtàmà sí asámọ́rò dání asámọ́rò dání òun jẹ́ àlàyé ìtumọ̀ lórí mọ́tònà rìsálà síra tá a máa kà gangan òun náà ni mọ́tònà rìsálà ẹni tó ṣe tíra yìí òun náà ni alìmáàmù abu muhammad ibn abi zayd al-Qayrawani rahimahullah òun ló ṣe tíra yìí ó sì ṣe síra náà gẹ́gẹ́ bó ti ṣàlàyé nínú mùkọ́dímà rẹ̀ èyí tí àwọn olóyìnbó ń pè lónìí ní preamble àbí background àbí introduction ìdí tó fi ṣe síra náà ó sọ ṣẹ́rí síra yìí mo ṣe mo lọ́wọ́ yìí lóko tó ilé yìí kó tó di wípé ṣáríhù eh, rẹ̀ ìtumọ̀ rẹ̀ ó pẹ̀lú rẹ̀ kò tó yìí àmọ́ kì í ṣe tíra kékeré náà tíra ńláńlá ni ìmáàmù ọdún àbíjẹ́rì Qayrawani rahimahullah ẹni tó jẹ́ ó ṣe tíra ẹnìkan tó ń pè ní Muhrim àbí Mihrim ìmá bí kẹsìrì mím àbí bí bọ́mì mím kápẹ́ ní Muhrim àwọn Abu Mihrim òun jẹ́ ẹni tó máa ń ṣe irú iṣẹ́ táwọn àgbàlagbà máa ń ṣe lánàá tí wọ́n fi ra wọn kalẹ̀ fọ́lọ́hun tí wọ́n máa kọ́ àwọn ọmọ kéékèèké ní kéwú ìsáǹpẹ̀ nílé kéwú wàhálà ìsáǹ bàbá wa ìmáàmù lọ ọlọ́ni káwa náà ó bá àwa náà lọ ọ̀pọ̀lọpọ̀ àwa táwa nu mọ́sálásí iná àwa náà lọ ilé kéwú wàhálà àbẹ̀lọ́ nǹkan parẹ́ kọlọ́mọdé ó parẹ́ tó ti parẹ́ rẹ̀ ó dáa àyíparẹ́ rẹ̀ òun náà lára àwọn nǹkan tí lọrin fi ń jẹ́ lọrin ilé kí ó wà láwà ń bẹ̀ ibẹ̀ láti kọ́kọ́ kọ́ àwọn kéèrà kéékèèké ibẹ̀ lọ́lọ́run ti ní kí ẹlòmíì kó gbọ́lárúbáwá ọmọbọ̀lábì kan láti jọ́ka láti yọ eré ìgbòho àwọn afẹ́rẹ́ kó nígbẹ́ sí àwọn custom wọn dá wa dúró nígbà tí custom dá wa dúró wọ́n béèrè particular bóyá gbà tó rí particular tó rókọ tó bá sọ lárúbáwá ìnáyé ní àǹtà tí mo ní boniwọ́ ti wá mo ní láti ìbò nílá ìnáyé bálàdì ìlú wo mo ní láti lọ rìnrìn lárúbáwá ní sọ o so inú mi dùn tiẹ̀ náà dùn máa ń lò wò oní láti lọ nílé ìbò òsàlẹ̀ wọn bí báyìí làwọn náà ti wá ni kó jẹ́ kí n rí kájọ sọ̀rọ̀ fani kò máa ń sin sáà lẹ́jọ́ sọ̀rọ̀ mú ní ó ní òsílà ìdí mú ni wọ́n ti kọ́ lárúbá wá ìgbà àfẹ́fẹ́ àti fún wọn pé ń jọ kò sí ẹni tí ó lọ fúnra bí wọ́n bá dé ń bọ́jọ́ náà lọ́run kò sẹ́ni tí ó lọ lé primary school àfi kó ti kékeré nìkan tó ti kà á lóde eré nígbà wàá sọ mo wá bí níbèrè kan inú mi ń dè púpọ̀ tí mo ṣe rí ọ ǹjẹ́ àwọn ọmọ ti ẹgbẹ́ lọ́rọ́báwá ó ní wọn ò gbọ́ lọ́rọ́báwá táwọn ọmọ ti ẹ ń lọ ilé kí wà láti wọ́ lọ tọ́lọ̀ ti ní kí wọ́n sàǹfààní yìí ní rárá àdánwò tó káyé nísìn ni pé a for apple b for ball àti c for cup a máa alifun arnabu bá òun bá fọ́tò ta ò sáwọ́ bá. abẹ́lọ́hún kọ́lọ́n kó sàlékánú ẹ̀ fún wa síra náà ẹni tó ń kọ́ orú àwọn ní pé òun àwọn ọmọ ní kùránì wọ́n ha kùránì sórí wọ́n ó máa bá ṣe ń pè àmọ́ a ma ń tá pè lẹ́sìn náà ó dáa ṣùgbọ́n wọ́n ti máa kọ́ wọn ní àlùkùránì àti òrófù rẹ̀ káwọn máa kọ́ wọn ní ẹ̀sìn náà òun tiẹ̀ ń ni àti fún àtẹ̀dọ́ rẹ̀ wọ́n ti ń ka àrùkùránì tó rọ́ náà ní sáyẹ́ǹsì ó ní ìmọ̀ ṣe ń tọ̀hún mọ̀ ibn abizadi kẹrọ wa ní òun gbéra ẹ̀ kalẹ̀ fún ká máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kátàkárà jíjẹ mímu owó haram halal ló ń gbéra ẹ̀ kalẹ̀ fún ikú bá ń ṣe tíra tí wọ́n máa fi indoctrinate àwọn ọmọ yìí ni pé tí wọ́n máa lè fi ha sórí máa fi ń ha àlùkùránì sórí wọ́n torí wípé yóò sàǹfààní fún wọn ìmábìlà abisẹ́dì kẹ̀rà wá ní pé òun sì jẹ́ ìpè rẹ̀ torí òun rí pé oore wà níbẹ̀ òun rí wípé oore ó wà níbẹ̀ ó ní orí pé khairu alqulubi khairu alqulubi ma lam yasbiqa ilayhi sharrun qat khairu alqulubi ma lam yasbiqa ilayhi sharrun qat ọkàn tó da ọkàn tí tí ó bọ́ lọ́rùn pàdé ní àlàáfíà òun ní ọkàn tí aburú òjòkó níbi aburú òráyè níbẹ̀ ọkàn táburú òráyè níbẹ̀ òun ní ó bọ́ lọ́rùn wa pàdé dáadáa ọlọ́run fi sọ́nà àlùfáà ní pé ní yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin salim níjọ́ ìgbà rẹ̀ kìí wọ́n láti máa ń gbọ́ láàmàlùn wà láwàládùn wà láti níkà wà láti níkà so wọ́n sọ pé ní yàwó máa láyà ń fáwọn máàlùn wà lábàánú illa man afàlọ́ha ní qalbin salim gbogbo ẹni tọ́lọ̀ bá ní kó bọ́lọ̀ bá pàdé pẹ̀lú ọkàn tó má nìkan ni kó máa retí wípé ẹjọ́ náà ó dà so wọ́n torí pé káwọn lè bá rí ọkàn tó mọ̀hún làwọn fẹ́ ṣe mùsùlùmí ní kété tán bá ti rí mùsùlùmí nítorí ẹ̀kọ́ kọ́kọ́ gbọ́ ní tí ó mú ọkàn rẹ̀ mọ́ ni ní tí ó sì wí láàsì ní tí ó mú ọkàn rẹ̀ mọ́ ni náà ló fà tó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtàlà rẹ̀ kó máa bá tó fi sọ fún wa wa mùsùlùmí pé tá a bá ti bí ọmọ tá a bá ti bí ma àkọ́kọ́ nǹkan tí wọ́n ṣe fún ọmọ tá a kọ́kọ́ bí òní pé fún wọn pè wọn sí etí ọ̀tún rẹ̀ kí wọ́n pe irun sí etí ọ̀tún ọmọ náà ó ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run padà rẹ̀ kó mọ lọ́wọ́ sọ yìí àwọn àfáwa ní pé tí wọ́n bá pe tí wọ́n bá ṣe ìkọ́mọ̀ sí etí òsì náà kò sí láìsí tòléyìn ò sínú hadith ká ṣe ìkọ́mọ̀ sí etí àlàáfíà kò sínú hadith àmọ́ àwọn àpapọ̀ wípé ní a lè ṣe ìkọ́mọ̀ sí etí òsì náà torí pé àti àdánù àti ìkọ́mọ méjèèjì òun náà lálẹ́pẹ̀ ní ìkọ́ alálẹ́pẹ̀ ní àgá lálẹ́pẹ̀ ní ìrun pípé tó nípa báyìí alẹ́kàápẹ̀ ìrun sí etí ọ̀tún ọmọ àátẹ̀sẹ̀ ìkọ́mọ sí àìsí àlàáfíà rẹ̀ kó lè bá àjẹkọ́rẹ́ pé nìkan kan tí kọ̀kọ́ wo etí ẹ̀ tí kọ̀kọ́ gbọ́ títí ń bọ̀ wá sílẹ̀ ayé ó kọ́ ọlọ́run ọba ni ó kọ́ ọlọ́run láwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú irú Saudi Arabia àbẹ̀lọ́ nǹkan kó sàrà lékún ìmọ̀lẹ̀ fún ìlú náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sìtò sí títí wọn yóò sún mọ́ mọ́sálásí torí pé ọmọ tọ́lọ̀ bá ní kí wọ́n bí lásìkò sáńpẹ̀ òun kọ́lá yóò bọ́ sí haramadina àwa náà níbi yìí bẹ́ẹ̀ pé ọlọ́run kò rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún títí wa àmọ́ àwa nìkọ̀ọ̀kan ó dáa káwa náà mọ̀ àwọn tó pàápàá jùlọ àwọn obìnrin táà bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ó kán obìnrin ju ọkùnrin lọ torí pé ní nàìjíríà ní sàpèjú àwọn ìlú mi ń bẹ sẹ́yìn pé ní tí obìnrin bá fẹ́ bímọ ọkùnrin ọlọ́dún kankan o wọn ó pe ọkọ rẹ̀ kó wá dúró tì àti ìpìlẹ̀ àti àárín àti parí yóò sojú ọkọ ẹ̀ báyìí ó sì ń wúlò tọrọkùnrin míì tó ya nǹkan tí nǹkan mọ́yàwó ẹ̀ lọ́wọ́ tó bá rí nǹkan wọ́n ń pè ní delivery pé bọ́bìnrin ti ń bímọ tí èèfà fi pé ní ẹni tó ti ya ọkàn ẹ̀ ti di òkúta yányán kódà yóò fẹ́ lè máa sí irú ìyàwó bẹ́ẹ̀ kẹ́ kò yí sí àgbékọ́ lọ́kọ́ máa ṣe ń rọrùn ní Britain ní wọ́n ti máa ń ṣe ní ní UK ọ̀ lè lọ bí kankan tí àwọn bá ti fẹ́ di báàbò onídókó travel tó tó bá ti di pé ní àrí pé oṣù ti o ti súnmọ́ ó ní wọ ọ̀rẹ́ rẹ̀ kàkà torí pé ó dùn kíyàwó rẹ̀ ó ní kọ́mọ fọ kọ́mọ fọ alá kọ́mọ kọ́mọ kì so àti wọ́n náà ó mọ ọmọ ìnira tí ń bá pàdé nígbà tó fẹ́ bímọ kò sẹ́wọ̀n lọ́dọ̀ wa níbí ọkùnrin òsì ń bẹ̀ pé òun kàn máa rò pé ẹgbẹ́ àtẹ́yìn rí àgbẹ́ ni bẹ́ẹ̀ sì ni àdálù wàzálù fi tọ̀sírin wà ṣe dàtún àdálù àrùbá àti wàzálù sábà òmíyà àdálì alàfi ní èdè lárúbáwà àti ìzálì wọ́n jọra wọn ní kíkọ́ ọ́lẹ̀ bọ̀tí ní òǹkà wọn ò jọra wọn so àwọn màmá wa wọ́n bùkátà sí pé kí wọ́n mọ̀ nípa ẹ̀sìn dáadáa torí pé àwọn nígbà tán bá bímọ àwọn ni ó kọ́kọ́ rí ọmọ àwọn ẹ̀rọ kọ́kọ́ pé òun ṣe tí ọ̀tún ọmọ kan ṣe fáwọn ṣe tí ò sí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà bá fẹ́ sọ kìí sábà kìí rọrùn náà kò rọrùn torí pé ìṣesí tóbìnrin ó wà nígbà náà àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀ sí rọrùn ni kìí ṣe tuntun kò ánà ti sọ bẹ́ẹ̀ o hamalatu umu kórohan wàwàgbà àtúrú kóroha àtóyún àti ìbímọ kò á ní pé ìnira ni méjèèjì ìnira so àwọn ọkùnrin náà lábẹ́ bẹ́ẹ̀ ká bẹ̀rù ọlọ́run lára àwọn ìyàwó wa ká bẹ̀rù ọlọ́run ọba gidigidi ká bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ìjọ kan tí tó kábẹ̀ ọ̀rọ̀ lára ìyàwó wa ká sin lọ́n tó pọ̀ lára ìyàwó gẹ́gẹ́ bí ìyàwó náà ti sin lọ́n tó pọ̀ lára ọkọ rẹ̀ bí ìyàwó bá wá lè ṣe láàárọ̀ ojúṣe ara mùsùlùmí náà tó ní wípé ká gbìyànjú ká pòdúsì àwọn nọ́ọ̀sì tí ó pọ̀ àwọn nọ́ọ̀sì tí ń gbẹ̀bí àwọn yìí tá a ní àwọn yìí tá a ní nǹkan táwọn kan máa ń ṣe nípa pé ni wọ́n ṣe tírénì fún àwọn nọ́ọ̀sì lọ sí káàkiri káàkiri ní ojúṣe rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́ dúró ti obìnrin tó gbẹ̀bí tọ́ dúró ti obìnrin tí tó bímọ tó bá ti ọmọ bá ti dáyé ìgbé ọmọ náà àlọ́wàkàbáwà àlọ́wàkàbáwà ìran pépè tó tí ọ̀tún ìkọ́mọ̀ tó tí òsì rẹ̀ tí nọ́ọ̀sì bá mọ̀ anybody tó bá mọ̀ náà tán wà lẹ́yìn agbègbè ibẹ̀ fún náà kò lè ṣe so ó dá ẹni tí mùsùlùmí àbẹ́bí wí ni pé sallallahu alaihi kí owó kọ ọlọ́run bá kókó kọ́ wọ etí ọmọ bàbá ìsọjá jáde láyé náà the same owó kọ ọlọ́run bá náà ni kó jẹ́ nǹkan tá a relax ànábì sọ wípé sallallahu alaihi wasallam man kana akhira kalamihi la ilaha illallah dakhala aljanna gbogbo ìtọ́lọ̀ bá ní kó rí wí last kì ṣe kó simple kò simple la ilaha illallah kùránì sọ bákan náà àwọn ọkọ̀ ìpè ní wáyé sábìtì lọ́hùn lẹ́bíyìn ámànú bilkawul sábìtì filhayati dúníyà ọ̀fil àkẹrọ. ó lè ẹni tọ́lọ̀ ń bá ní kí ìmánì òdodo wà lọ́kàn rẹ̀ ní òrí wí. ọba ní pé ní òrí wí nígbà tí ń bẹ láyé tó bá tó di ìgbà tó fẹ́ kó láyé náà ní òrí wí títí gbogbo èèyàn. àpèjúwe sí ìbẹ̀fà wa náà ó ń ṣe ọlọ́run ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá a. nígbà ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talibi tó tọ́tọ́lọ́ ní kó tọ́jú ẹ̀ fi rẹ̀ bò ní bàtí bàbá yóò kú abara gbé ànábì náà sallallahu alaihi adúrú wàhálà mi yìí tó bá ilé kú ní kèfèrè ọ̀wọ́ iná ànábì wà lè bá sallallahu alaihi wasallam nígbà tó ti fẹ́ tó wà lórí bẹ́ẹ̀dì àìsàn قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله تقول لا إله إلا الله lóòótọ́ kírun ọ̀sìn kankan ọ̀sìn kankan pọ̀ tọ́bá rí tọ́lọ̀bá fún ọ wí oṣọ́lá ní pé ní kẹ́lìmọ̀ tọ́lọ̀bá fún ọ wí kò háájù látàbí àyíndà lọ èmi ò fi gún ọjọ́ ọlọ́run ọba jẹ́bẹ̀rẹ̀ sí àmọ́ sí ọlọ́run ó wí la ilaha illallah káyìn ayé rẹ̀ sánú ẹ̀ àbútálíbì ò rí wí la ilaha illallah muhammadun rasulullah àbútálíbì ọlọ́run ọ̀yọ̀ǹda kó wí àti tìrá àwọn míì náà míì náà tí wọ́n mọ̀ sọ pé mùsùlùmí là ń lórí ahọ́n pọ̀ tó bá di ìgbà tí wọ́n kò láyé tó nǹkan ti lò láyé náà lọ́wọ́ bá wọn àlùmọ́ àti ọ̀fẹ́ kò láyé wọn ò ní rí wí àbẹ̀lẹ́ ọ̀kọ́lọ́ kó ká rí wí o àbẹ̀lẹ́ ọ̀kọ́lọ́ kó ká rí wí torí ìgbà téèyàn ìgbà tọ́lọ́wọ́n bá sàánú èèyàn ni òun ṣọ́rọ́ ní gbogbo ǹtọ́ lọ́nà bá ní kó rí wí kò ní jẹ ìyà yóò sì wà ní jẹ́nà kódà Abu Zarr al-Ghifari radiyallahu ta'ala anhu ọ̀kan lára àwọn àgbà sàábì ànábì sallallahu alaihi wasallam òun wà ń bẹ́jọ́ tó ànábì ń wí tí wọ́n ń bi ànábì pé sallallahu alaihi wasallam wa in zana wa ń ṣe ẹ̀ńtọ́ nínú àtọ́lọ́ kójá lè rí ìṣẹ́ tó mú zìnà ń fẹ́ o pé kúrà jùlọ ń bẹ́ ọlọ́run ti fàdánwò fún ó ti ṣe zìnà rí àbó ti já lè rí tó ń ṣe ọlọ́run bá ní pé dáhọ́rọ̀ aljannata rọ́gbùmọ̀ àmì àbẹ̀zẹ̀rì yóò wà aljanna rẹ̀ àbúzẹ́rì òǹlòǹwí bẹ̀ sallallahu alaihi wasallam àbẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ kò fi rọrùn fún torí tó fi ṣe tíra yìí pé òun náà òun jẹ́ pé ẹni tó ní kóun bá òun ṣe tíra òun sì ṣe tíra yìí kò lè ba àjàǹfààní fún àwọn ọmọ tí ó máa kọ́ àtọ̀ náà àti gbogbo àwa náà táwọn tó ń dé ní lẹ́yìn wọn tó olúwa sọ wípé ní khairul qulubi ọkàn tó dáa jù òun ni ma lam yasbiqa ilayhi sharrun qat òun ni ọkàn tí aburú ò ráyè wọ̀ ń bẹ́ẹ̀. gbogbo tíjà ẹ̀ lónìí náà ọ̀la ipe ni aburú ráyè lọ́kàn àwọn èèyàn òun náà ni na yìí nàbẹ́lá ọ̀kọ́lọ́n kó tó kó sọ wá láǹfààní ọlọ́run ti ní kí oore ó jòkó lọ́kàn wa ìgbé nàìjíríà jihad ní kí ẹ máa gbé nàìjíríà jihad èèyàn ò máa ja ẹ̀mí rẹ̀ lógun torí pé gbogbo nǹkan téèyàn ń rí tó súnmọ́ èèyàn tí ó máa invite èèyàn tí ó máa pè é lọ sí tí ò àwọn àkànbẹ nígbà wọn máa ràn kátàún bá ń ṣèwà abú bá ń ṣèwà abú òbí mi mà bàbá mi mà ìyá mi mà òbí mi bàbá àbí ìyá mi náà àkáǹtì ìyá àbí bàbá ni àwọn ọmọ ọmọ lò ní wọn fi sàbúrú ìyá àbí bàbá ìsìn máa bẹ̀rẹ̀ àwọn pé ní ibi tó yín tí ti ń rówó àwọn ìdá fi èrè ojú ní ìṣe ìyí nǹkan la fẹ́ sọ káwá rí ẹnìkan

àwọn abẹ́lẹ̀ ń kọ́ lọ́wọ́ ti ṣàìtọ́ ní kápá wa o tó ká má wò ó wàlẹ́ àtàmù dánà iná ìka ìlà máa màtánà bíhì wọ́n ti sọ fún wa pé ká má jẹ́ kí yòyò yìnyín ayé kó má àtàtì wa kó má kátà má wò bẹ̀ torí pé wàlẹ́ àáfẹ́ bá tù ilmùtẹ́kìn yìí làwọn ń wò kiri pé kàkà yìí àti pé tábà lọ́lọ́ ń gbà fún yẹn ń gbà fún yẹn kì í ṣe wípé mọ́tò àtọwò ilé lára gbígbà fún yẹn o Sheikh Adam rahman wọlé ramata wá sà Sheikh Adam bàbá sọ wọn làwọn ò lówó àwọn ò sì wá wà ní pé mi ò lówó ń ò sì wá ẹ̀dàkùn tí Sheikh Adam bá ń wá owó sẹ́ni fọ́ lọ́wọ́ jùlọ Nàìjíríà Sheikh Kamal rahman wọlé ramata wá sà bàbá ní màsínbá lọ́ní káwọn náà lẹ́ aláǹfààní kéèké ní màmá nìkan kọ́ ọlọ́run ní ká tún àwọn kéékèèké kéékèèké táwọn àgbàlagbà máa mú wa lọ ọ̀dọ̀ ńgbà náà tí bàbá fi kú ọlọ́run ní kémi orí ni bàtà bàbá wọn pàmò abíyá báyìí ni ìtẹ́ wọn anábọ̀ nǹkan wọn nígbà náà níbi opposite ibi tí sẹkẹ́yàtì Ìlọrin west ní wọn gbà kọ̀tẹ̀ bí Ìlọrin west gan Ìlọrin Ìlọrin náà ni ibi tí sẹkẹ́yàtì wà ìgbà transformer kan bẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí igi kàtà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọba ti máa ń kírun tẹ́wọ́ ti kírun nù bẹ́ẹ̀ rí wọn ẹ̀rẹ̀ dá wọn mà gẹ́gẹ́ bá àmàlà bá àmàlà sọ lánàá ẹ̀wù tí wọ́n wọ̀ kò indikéètì pé kàbálù nì bàtà tí wọ́n wọ̀ kò indikéètì wọ́n wọ̀ wọ́n sọra fi ṣe mẹ́jọ kan funfun lé báyìí funfun ní white white white adáfẹ́ wọn ráyè tàbí wọn ráyè pé bàbá ìbí wọn kọjọ́ kan wípé ní òjò rọ̀ ńlọrin òjò rọ̀ á kírun wọn ṣe gbogbo ẹ̀ níbi wá àti wọn ní kékeré náà bàbá sọ pé wọ́n ọlọ́run wá pé nǹkan báyìí nínú nǹkan tọ́lọ́wọ́ bá ti léèwọ̀ táwọn sì jìnnà sí tí wọn ò ṣe rí tó wá pé ní àwọn aṣe ń torí títọ́ ọlọ́run ọba jẹ́ kó jò rọ àáfáà ti tèmi bàbá wọn bàbá ṣèkàtọ̀ fájìlì jàmọ́ odò àwọn àmbẹ bàtà wọn ò fi dé ilé ọlọ́run ní kó jò rọ ọlọ́run ní kó jò rọ nínú ẹ̀lẹ́dínásì ìbáradẹ́ni fọ́tọ̀ náà ń bẹ́nu àwọn ẹ̀dá ọlọ́run ọba tó law aqsamu ala Allahi la abarra àwọn ẹrú ọlọ́run bá mi ń bẹ pé ní tí wọ́n bá tí wọ́n bá ṣe wàláyì ọlọ́run ní jẹ́ kí wàláyì wọn ó mistake nígbà tí lórí ọlọ́run ṣe fún wọn àbí ọlọ́run kó sẹ́ni kọ́lọ́run kó ṣe fáwọn náà láti wọn sọ ọlọ́run ọba. báàbù tá a gbé ní àti ka péjì ìtumọ̀ ní àti ka péjì mẹ́ta mẹ́rin àti márùn-ún nǹkan samaráìsẹ̀ ni àníkàyọ̀ inshallah tó kú láti gbé ilé ìjọ mẹ́jọ òní bá bu alákọ̀ọ́kọ́ tó ibn abi zaidi kẹrọ wá ní ó pín síra rẹ̀ sí báàbù báàbù yìí ni pé ojú ọ̀nà ojú ọ̀nà ó sì jẹ́ ojú ọ̀nà forty five ojú ọ̀nà forty five ojú ọ̀nà kọ̀ọ̀kan chapter kọ̀ọ̀kan chapter kọ̀ọ̀kan ó ń tírìtì eh, ọ̀rọ̀ kọ̀ọ̀kan àkọ́kọ́ chapter òun náà ni tí ó pè ní báàbù fil kí la ń pè ní àkídà gbogbo àti gbọ́ kẹ́lí mọ̀ kẹ́lí mọ̀ gbólóhùn gbólóhùn àkọ́kọ́ nǹkan tí nàbí ọdẹ bìí tẹ̀rẹ̀ wá ní kó tírìtì ni ó pè ní pé báábó máa tàn pé kò bí àlùsínà tún ọ̀tá àtàkì dùrú àkídà tún níwájú bí mórí bìyànà ti àríwájú bí mórí bìyànà ti ojú ọ̀nà tí ń ṣàlàyé bó o láti mùsùlùmí kí la gbọ́dọ̀ máa rò kí ló gbọ́dọ̀ máa wà lọ́kàn wa kí la gbọ́dọ̀ máa wí pẹ̀lú ọlọ́run ọba fúlàǹkọ́jà ká ju ah, àjọ mẹ́jọ lọ ibi láti láti mọ̀ wá kanu eléyìí wọn á máa kà á bí ibi àbíbẹ́rì kẹrẹ àwọn bó ṣe wí láti máa tu pẹ̀lú ògùn tọ́lọ́run ọba wa imam àti gbogbo àwa táǹkò ní lẹ́yìn wọn náà kọlọ̀ kó jẹ́ ká bọ́jú rẹ̀ ọlọ́ba pàdé o kọlọ̀ kó sàlékún àánú ẹ̀ fún wa o kọlọ̀ kó má jà sáré o àtàwa àtàwọn fámìlì wa àtàwọn.